والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرا في الحديث الرابع عشر وأربعمائة وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال ما كنا نقيل ولا نتجذى إلا بعد الجمعة متفق عليه واللفظ لمسلم وعن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم كان يخطب قائما فجاءت عير من الشام فانفتل الناس إليها حتى لم يبقى إلا اثنا عشر رجلا رواه مسلم وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة من صلاة الجمعة وغيرها فليضف إليها أخرى وقد تمت صلاته رواه النسائي وابن ماجه والدار قطني واللفظ له وإسناده صحيح لكن قوى أبو حاتم إرساله آه، حديثي wọ́n تسواجه عليه tẹ̀síwájú صلاة الجمعة حديث alákọ̀ọ́kọ́ wá látọ̀dọ̀ Sahal ابن سعد رضي الله عنه اني ما كنا نقيل ولا نتغذى إلا بعد الجمعة متفق عليه ألا و أي سنة a kìí sunrun ọ̀sán sahal ibn sa'ad sa'idi radiyallahu anhu aláì sunrun ọ̀sán a kìí sì jẹun ọ̀sán àyàfi lẹ́yìn sọ̀látul jumu'ah alimami bukhari àti muslim ló gbà wá ṣùgbọ́n gbólóhùn rẹ̀ bó ti ṣe wá ń bí irú bó ti ṣe wá nínú sahih alimami muslim náà fi sọ pé wal lafdhu muslimi. وفي رواية أن النبي أقوامي في عهد رسول الله صلى الله عليه وآله وسلم نقبع النبي محمد صلى الله عليه وآله وسلم حديثي أنت كسيك القيلولة قلنا لون إليه تعالى يا منصور لا láwọn agbọn abòmíì wọ́n máa ń sun oorun yẹn ní ṣáájú sọ̀látò bọ̀họ̀ wọ́n máa ń sùn ṣáájú sọ̀látò bọ̀họ̀ láwọn agbọn abòmí ẹ̀wẹ̀ níṣẹ́ ni wọ́n máa ń sun oorun yẹn báyìí sọ̀látò bọ̀họ̀ gẹ́gẹ́ la ṣe rí pé wọ́n ń ṣe ní alhijaz wọ́n máa ń sun qaylula lẹ́yìn sọ̀látò bọ̀họ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé látìgbà tẹ́yìn bá ti kò mọ́sẹ̀ rẹ̀ látàárọ̀ yóò máa bá sẹ́ lọ títí tí ó fi di pé wọ́n ṣe sọ̀láàtù bọ́ọ̀ lẹ́yìn eléyìí inú wọn wà wọ́n jẹun ọ̀sán wọ́n á ti jẹun ọ̀sán wọ́n á sinmi wọ́n á sùn wọ́n sùn títí tí ó di àkókò sọ̀láàtù làásù tó eléyìí ó jẹ́ ìṣesí àwọn èèyàn kan lágbọn abì kan lókè pẹ̀. alqailula yìí ó wà ó sì tọ́ fẹ́ni tó bá fẹ́ ṣe kó ṣe a máa jẹ́ kí ara kó ní àlékún agbára nígbà tó bá ti sùn lọ́sàn-án ìgbà tó bá jí sí ara rẹ̀ ó mokun láti máa bá sẹ́tọ̀ máa tún ṣe lọ títí tó rú ó tún fi di òru gidi oorun kò ní wá sójú rẹ̀ mọ́ ó máa ń jẹ́ kí production àwọn èèyàn pọ̀ yàtọ̀ sí kọ́jọ́ pàǹkà ń ṣiṣẹ́ lọ níbi ọwọ́ aago èyí tó súnmọ́ ni pé nígbà tó bá fi ń tó àkókò ìṣá yóò ti rẹ̀ yàn bàjẹ́ tó kò sí ní àwọn afẹ́ ju kó sùn lọ ṣùgbọ́n àwọn tó ń ṣe pẹ̀lú là yẹn tó máa ṣiṣẹ́ títí di àkókò bóhò gbogbo iléeṣẹ́ wọ́n ti tilẹ̀kùn lákòókò bóhò rẹ́ni kò tún ní padà wá mọ́ ẹni tó lọ lé ti lọ lé ẹni tó lọ jẹun ti lọ jẹun lẹ́yìn eléyìí ó tún di àsìkò asù táwọn èèyàn tó jáde táwọn èèyàn bá tún ti jáde lákòókò asù ìlà masha allah ìlà masha allah tó wá pélé sẹ́ni omi ó di lẹ́yìn aago mẹ́wàá àbọ̀ alẹ́ kún tó tilẹ̀kùn náà jẹ́ pé lè tajà tó jẹ́ pé eh, ọlọ́mọ asá ti mú kọ́sítọ́mà wá ẹlòmíì ó lè dago méjì mẹ́ẹ̀ nítorí pé ìsinmi tára ń bùkátà ó ti gba ìpín kan nù rẹ̀ eléyà jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin eléyà náà ń pè ní alqailula ọlọ́run kì í sì jẹun àwọn kì í sì qailula àwọn kì í sì jẹun àyàfi ba'da salatul jumu'ah ìjọba fẹ́ fààyàn nínú àdìsí ni pé anabi sallallahu alaihi wa sallam kì í ṣe salatul jumu'ah ṣáájú kóòrùn tó yẹ tàrí o ti wọn fẹ́ fà yọ náà àti sìn yẹn. wọ́n ìlà mọ́ ni wọ́n ṣe ti jẹun kó tó di pa ṣe salatul jumu'a ìdẹ́wí pé wọ́n jẹ oúnjẹ ọ̀sán ṣáájú kó tó di wípé òórùn yẹ tàrí bí ẹni pọ́n tún jẹun láàárọ̀ náà ni wọ́n ń jẹun lórí oúnjẹ nù ó lálàáfíà. so wọn jẹjẹ méjì jẹ mẹta láàárọ̀ ó lẹ́yìn sí fẹ́ gbádùn so ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé àwa kì í sùn ṣáájú ká tó ṣe sọ̀látul jumu'ah àwọn olùmọ́ni kò sẹ́rìí lọ títí àyàfi tó bá jẹ́ pé tí ò bá jẹ́jọ́ jumu'ah wọ́n á máa ṣe kàìlúlà ní síwájú kó tó di pòrùn yẹ̀tàrí tí wọ́n á ṣe àyọkúrò ọjọ́ pé ṣùgbọ́n lọ́jọ́ o. a máa lọ́kàn ìlú là lára díẹ̀ yín jùmọ̀à gbà náà ló tó lè nítumọ̀. nígbà sì mà nípa àṣìṣe àwọn hijab wọ́n ní látàyè jọ̀ǹgan ìtúnṣinṣin táwọn mọ̀ wọ́n ní látàyè jọ̀ǹgan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kì í ṣe qailula illa ba'da ad-dhuhr àfi lẹ́yìn salatu dhuhr eléyìí túmọ̀ sí wípé a kì í sì a kì í sì ṣe qailula àfi lẹ́yìn salatul jumu'ah kò ní ìtumọ̀ kan lọ àyàfi tó bá yẹ pé láwọn ọjọ́ tí kìí ṣe júmọ́ à ńṣe ni wọ́n máa ń ṣe qailula qabla qabla zawali shams tó àdìsí tó ń tọ́ka sí nìyẹn ó tún jẹ́ èsì lórí ọ̀rọ̀ àwọn tó sọ yìí pé a lè ṣe solatul jumu'a ṣáájú kó tó di kóòrùn yẹ tàrí ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí ní madhabu alimami ahmed ibn hanbal rahimahullah. bákan náà ọ̀rọ̀ rẹ̀ tó sọ tó ní àwa kìí sì jọ́njọ́ ọ̀sán àfi lẹ́yìn sọ̀látùl jùmọ̀ ó ń tọ́ka sí ẹni tó bá ní tí ó jẹ ọ̀sán nù wá kò ní jẹ́ àyàfi lẹ́yìn sọ̀látùl torí pé a mọ̀ pé yẹn púpọ̀ ló Allahu Akbar ní nǹkan tí wọ́n jẹ a kì í jẹ ọ̀sán àfi lẹ́yìn sọláàtù jùmọ̀ ìyẹn ẹni tó bá ní ohun tí ọ̀jẹ̀ ló ń jẹ ọ̀sán nínú wa. tẹ́lẹ̀ ìtọ́ka sí kíká páyọ̀ lọ ká sì máa dúpẹ́ fún lọ́pọ̀lọpọ̀. àní ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa láyè sí ọ̀pọ̀ gan ṣùgbọ́n a kì í dúpẹ́ fún rárá lórí ìdẹ̀ra yìí. ọ̀pọ̀lọpọ̀ ń ṣèṣe pé òun ló ń gbọ́n tán òun mọ̀ tán ní ti ń bọ́ sóun lọ́wọ́ fi ń bọ́ sóun lọ́wọ́ kì í ṣàánú àtìkẹ́ ọlọ́ọ̀ni a'udhu billah sọ̀rọ̀ yẹ ká mọ̀ nípa báwọn aṣáájú wa nínú ẹ̀sìn yìí àwọn bàbá bàbá wa àwọn sàábé náà ti ṣe sẹ̀mí lábẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí ní ìsẹ̀mí tó ṣe pé ó le koko púpọ̀ fọ́pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n wọn ò ti torí rẹ̀ fi Islam sílẹ̀ wọn ò ti torí ẹ̀ ṣe kèfèrí sọ̀lọ̀ so nítorí di eléyìí ká pọ̀ ní dúpẹ́ fọlọ́ kọ́lọ́wọ́ bá ó sì kọ́ wa láti máa dúpẹ́ fún un láti máa ṣèrántí rẹ̀ láti máa jọ́sìn fún un lọ́nà tó rẹwà jù. اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك إجوا أن رواية من وأن في عهد رسول الله صلى الله عليه وسلم ويويرة أتايويرة أدوبا إنو حديثي pàtàkì jùlọ nígbà tó ti kẹ́ni tí ń fún wa nírò ta ló ń sahal ibn sa'id as-sa'idi sahabi ni tòótọ́ kan náà sahaba tí máa ń fún wa nírò nípa pé a máa ṣe báyìí a máa ṣe báyìí tó bá fi lè wọ àwọn inú tíra tí ń ṣàlàyé òfin ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ ní pé láyé ànábì nù bíkọ́ sí ò bá jẹ́ bẹ́ẹ̀ aslam kò sẹ́ẹ̀rí kankan bẹ́ẹ̀ kí ni a fẹ́ fi ṣe. olùkóyè wa tó bá pé láyé gbàmí ni so kí wọn la fẹ́ fi ṣe kò sí ní tá a fẹ́ fi ṣe ṣùgbọ́n wọn á kíyèsí o eléyìí ò sí nínú nǹkan tá a máa ń sọ wípé a máa ń sùn ṣáájú a máa ń sùn a kì í sùn lọ́sàn-án ṣáájú ká tó ṣe sọ̀látul jumu'a a kì í sì jẹun lọ́sàn-án ọjọ́ jumu'a ṣáájú ká tó ṣe sọ̀látul jumu'a wọ́n sọ pé léyìí pé min taqrirati nàbí sallallahu alaihi wasallam ìlànà bí àkọ́rọ̀ àwọn lórí ẹ̀ ń bí kí lànà bí fọwọ́ sí pé kí wọ́n máa bá lọ ńbẹ̀ àyè sùn ṣáájú ká tó ṣe sọ̀látùl jùmọ̀ àyè jẹun ọ̀sán ṣáájú ká tó ṣe sọ̀látùl jùmọ̀ kí lànà bí wàá fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí pé ọ̀dà ẹ̀ má máa sùn o bánà bí mọ̀ pé wọ́n sùn ṣáájú sọ̀látùl jùmọ̀ ó sì fọwọ́ sí pé kò burú bẹ́ẹ̀ ṣé ń tẹ́sẹ̀ lẹ́nu ànábì mọ̀ pé wọ́n jẹun ṣáájú sọ̀látùl jùmọ̀ jùmọ̀ mo mo rò pé yé wa eléyìí kìí ṣe irú rẹ̀ náà pé takriraatu rasul torí pé kò sófin kankan tá a fẹ́ mú jáde nínú àìjẹun àìsùn ju wípé àwọn kan fẹ́ tara rẹ̀ mọ̀ pé wọ́n kìí ṣe solatul jumu'a àyàfi ṣáájú kí wọ́n tó jẹun àfi ṣáájú kí wọ́n tó sùn eléyìí wá túmọ̀ sí pé wọ́n máa ṣe solatul jumu'a ni lẹ́yìn ìgbà tó ń bá yẹ tàrí wọn máa ṣe sọlátù jùmọ̀ àní lẹ́yìn ìgbà tó ń bá yẹ tàdí bẹ́ẹ̀s níta fẹ́ mú bẹ́ẹ̀ nù. adif tó tẹ̀lé òun alátọ̀rọ̀ Jábìr a ti sọ pé gbogbo àti máa sọ pé Jábìr tí wọn bá dárúkọ bàbá Jábìr ibn Abdullahi nù àìpẹ́ radiyallahu anhuma torí pé Jábìr pọ̀ nínú àwọn sàbẹ́ anabi sallallahu alayhi kọ̀ọ̀kan náà àwọn sábẹ́nu tòtò wọn sọ pé Jabir wọn pe Jabir ibn Abdillah radiyallahu anhuma olóògbé àdìsí wa ọlọ́nàbí sallallahu alayhi wa sallam kana yakhtubu anabi ń ṣe khutuba qa'ima ní dúró fajaa ta'irun min ash-Sham ràkúnmí tó kú ẹrù tó ru ẹrù wá láti Ṣáàmù wá dé yẹn ké àwọn òṣòwò tó fi ràkúnmí kú ẹrù wá láti ṣáàmù wọn dé ìtumọ̀ rẹ̀ nu òun ràkúnmí ò lè dá wá ràkúnmí ò sì lè dá kẹrù wá kọ́ máa wá tà àwọn olùṣòwò tó kó ẹrù wá láti ṣáàm láti tà wọ́n wá dé ìgbà tí àwọn olùṣòwò tó kó ẹrù wá láti ṣáàm yìí dé pàǹfẹ́tẹ̀lẹ̀ náà sùn ìlẹ́yìn hàn àwọn èèyàn túká àwọn èèyàn túká sáré lọ sídìí ẹrù tí wọ́n kó wá láti ṣáàmù yìí. hatta lam yabqa illa ithna ashara rajula wọ́n fọ́nká pátá korongodo tó fi jẹ́ ike ẹni tó ṣẹ́kù ojú méjìlá lọ. a nǹkan dé ànábì sì ń ṣe kútùbà lọ́wọ́ kò jókòó ìdúró lọ́wọ́ kò tiẹ̀ tijú pé táwọn ẹbí ọmọ tún rí pé mi náà ń bẹ ní ẹni tó sá o bàbá rí pé mi. tó eléyìí ẹni nǹkan ìyàlẹ́nu tó ṣẹlẹ̀ ń bẹ̀ o. àdéhìí ó ń mú àwọn ọ̀pọ̀lọpọ̀ òfin jáde fún wa. nínú àwọn òfin yìí òun náà ni pé káàna sallallahu alaihi wa sallam yakhtubu qa'ima. anábìyẹn ṣe kútúbà ní dúró ṣíṣe kútúbà rẹ̀ ní dúró ó ń ṣe àfihàn sí wa bó ti ṣe jẹ́ pé as-sunnatu fil khutbati al-qiyamu laha sunna khutuba òun náà ní ká máa dúró ṣe sunna khutuba ní ká dúró ṣe kò sí nínú sunna khutuba pé ká jókòó ṣe torí ẹ̀ lẹ́nu kan bá sọ fún ọ káwọn ẹbí ń sọ khutuba ní jókòó ọ̀parọ̀ fún ọ ni o ọ̀parọ̀ fún ọ ni torí ẹ̀ á dìde dúró ṣe kútúbà wọn ànábì sallallahu alaihi wasallam ó dúró ó ń ṣe kútúbà a sì mọ̀ pé kútúbà òun náà lọ̀rọ̀ tá a bá yẹn sọ tọ́jà yìí pé ìfẹ̀yìn fọ́lọ́run la fi bẹ̀rẹ̀ rẹ̀ ìsàsàlátù fanabi sallallahu alaihi wasallam tẹ̀lé a sì tún wá wí Aya kan nínú àwọn àyà tó ń tọ́ka sí ẹ̀ páyọ̀ ọlọ́run àwa ṣe èsì tí a ṣe ìkìlọ̀ fáwọn èèyàn a tún á parí rẹ̀ pẹ̀lú àdúrà eléyìí ni kútùbà kútùbà yìí kéésù nǹkan kan kan ní sọláàt kéésù nǹkan kan ní sọláàt lójúmọ́ ǹjẹ́ mẹ́jẹ̀ mú wa níbí tó yẹ pé tá a bá ṣe sọ̀látù júmọ̀ àwọn ò lè lálàáfíà àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wa wọ́n ní bẹ́ẹ̀ ni tí ìmáàmù ọba ṣe kútúbà júmọ̀ ò lè jẹ́ júmọ̀ à amma fi haqqi afrad ṣùgbọ́n ní ìdájọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tiwọn àní sọ pé tó bá bá nǹkan kan nínú kútúbà ò ní júmọ̀ à ẹbí àdìsí ti tún bọ̀ nígbà tí ìmáàmù bá ti ṣe kútúbà kútúbà tí ìmáàmù ṣe yẹn ó ti tó ipe kí sọláàtì wa ó jẹ́ jùmùà ṣùgbọ́n nìkan wá dé lọ́jọ́ jùmùà yìí ìgbà tó dé sí kò bá nǹkan kan nínú kútúbà ṣùgbọ́n bá sọláàtì àsọpọ̀ bá sọláàtì jùmùà àsọ ikọ̀ bá sọláàtì jùmùà. ànábì sọ kútúbà ní dúró ó túmọ̀ sí pé ah ìtẹríba ànábì wa ti pọ̀ jù àti kébé sì máa ti ṣe wá láàṣẹ ìwọ́n á ní pé mò ń ga mò ń ga mò ń ga mò ń ga mò ń ga nípò débi wípé èmi ti ga kọjá sọláàt èmi ti ga kọjá àwẹ̀ èmi ti ga kọjá zakat èmi ti ga kọjá hajj gẹ́gẹ́ bí àwọn tọ̀ríkọ̀ àwọn sufi wọ́n ní àwọn ti ṣẹ̀sìn débi pé ọlọ́run mú ikú fáwọn ọlọ́run tún mú ikú fáwọn láì jẹ́ pé ẹ̀yà wèrè sẹ́bẹ̀yìn mọ̀ pé nínú sẹ̀ríà àwọn ìtọ́lọ̀ ń mú kó fún bíi wèrè bíi ọmọdé tí ò ti bàlágà àbẹ́ni tó sùn tí làákà ò sí fúngbà yẹn. ìbánu bí ọ̀sán bọ̀mọ́ àdìsọ́lá ń tọ́lọ̀ bá sọ fún kí wọ́n àbùdó rọ̀bẹ́kà àti àti ẹ̀kẹ́lẹ́ yàtì. àwọn sì ti mọ̀ pé bọ́ bá ti ṣe pọ̀ ní ìṣẹ̀sìn fọ́lọ́ wọn sí bọ́ bá ti ṣe pẹ́ lẹ́nu ìṣẹ̀sìn fọ́lọ́ wọn bá sí bẹ́ẹ̀ ni ó túnbọ̀ rọ̀ ọ́ lọ́rùn láti tún fara gbolẹ̀ fọlọ́n ọba ilé ẹni súnà fi kọ́ wa èsì kọ́ wa sọ pé mo ti sẹ̀sìn débi pé ọ wàsọ́lẹ̀ wàsọ́lẹ̀ ilẹ̀ kófù wàsọ́lẹ̀ ilẹ̀ rútùbẹ̀tì kófù àyẹ̀kọ́ ti dé ipò ṣíṣe kẹfẹ́rí sọ́lọ́ọ̀nù gbọ́dọ̀ tó bá sọ pé wọ́n ò ní ṣe máa wọ́n ti mú kó fún ọ tá mú kó fún ọ mẹ́ni lẹ́dí arsalallahu ilayka yukhbiraka anna Allah qad rafa'a anka dhalik tàlọ́lọ́run rẹ sí ọ láti sọ fún ọ pọ́lọ́n ti mú yín kó fún ọ Kadab! kúrọ́ lásán lásán torí de eléyìí ẹ mọ̀ pé nìsín tí wọ́n pé agbárí lásán fi ń ni nǹkan ọba bàjẹ́ púpọ̀ aṣíwájú fún gbogbo ọmọ òní ó dúró níwájú àwọn èèyàn ní máa bá wọn sọ̀rọ̀ sọ pé ó lè sọ pé ìwọ lọ bá wọn sọ àbí bẹ́ẹ̀ kọ́ lọ́sọ̀ ká máa gbọ́. rárá anábì náà ni ó ti gbọ́ wájú ní ó ti máa bá àwọn èèyàn sọ. ìdúró anábì tún dúró wọ́n á jókòó ó tún jókòó lórí àga ó ṣe pé ó láfẹ̀yìntì ní gbogbo ẹsẹ̀ lúbúlúbú olóhùn ṣe kútúbà kò lè wá àwọn èèyàn létí kò lè wá wọn lára. ẹ̀ tí ẹni tó ń sọ̀rọ̀ tí n tó ń sọ ọba ti ta ọ lára mọ́ ìrètí pé yọ wọ etí ẹ̀ tó ń bá sọ̀rọ̀ pàápàá jùlọ tí wọ́n ń pè ní khutba ìdí nu tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam tó bá ń sọ khutba ẹ̀ ń ṣe bí bóyá ń ṣe ìkìlọ̀ fáwọn ọmọ ogun ni tí ojú rẹ̀ pọ́n tóun rẹ̀ lọ sókè rororo tó bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n pé gbogbo information tí wọ́n máa wá ń bẹ̀rù àwọn èèyàn fẹ́ gbọ́ àwọn èèyàn fẹ́ gbọ́ torí a kìí ṣe kútúbà ní ìjókòó a kìí ṣe kútúbà ní ìjókòó. anábì tí wọ́n ń ṣe kútúbà faja'at 'irun min ash-Sham báyìí àwọn arákùnmí táwọn òṣòwò di ẹrù lé lẹ́yìn láti ilẹ̀ Sham ni wọ́n dé tó ń tàwọn ẹrù wọn. wọ́n ní tó fà á ní pé ní déédéé àsìkò yẹn gángan gángan gángan èèyàn mú ní Medina ọ̀dá dá púpọ̀ ebi ń pa àwọn èèyàn wọ́n lówó tí wọ́n lè fi ra nǹkan tí wọ́n ń bùkátà lóúnjẹ ṣùgbọ́n kò sóúnjẹun ẹ mọ̀ pé tẹ́ máa ń bẹ̀rẹ̀ wọn kókó fún yín lówó kó fún yín lówó àdúrà yẹn ò tí ì pé o ẹ wọ́n kókó fún yín lówó alálùbáríkà kọ́ wá tún ràn yín lọ́wọ́ láti máa rí nǹkan rírà pẹ̀lú owó yìí lọ́sàbá lówó tó bá kúnlé táàsì rí fi ránjẹ akramakumullah oúnjẹ ò ṣeé dà sómi máa wà mú owó ò ṣeé dà sómi máa wà mú nígbà tí èsè gàrí tòtò máa sọ pé ọ̀dádá èèyàn mú kò túmọ̀ sí pé kò sówó lọ́wọ́ àwọn èèyàn sọ pé ń ta oúnjẹ ìyá ńlá ni o ìyá gidigidi ni torí ẹ ìyá mú ọ̀dáadáa ti mà wípé ẹni tí ebi ń pa ọ̀rọ̀ kìí sábà wọlé sí wọn létí dípò pé yóò ráyè jókòó lọ́kàn wọn ẹni tẹ́bi sì ń pa tí gbogbo àwùjọ fi máa tètè dàrú láfíríkà yìí onídìíkẹ́ wa lọ jìnnàjìnnà. a hungry man is an so nítorí ẹ̀ gba àti ebi ń pààyàn ebi ń pààyàn àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ so gba tí àyè sì ti dàbí ìgbà tó ti kún ní sáfù alákọ̀ọ́kọ́ báyìí sáà ẹnìkan á ń bọ̀. ṣe mọ ọwọ́ bí ó ṣe máa sọ pé asalaamu alaykum ó ti kọ́kọ́ máa wò pé kíni kíni ẹ má bínú ọkàn fẹ́ kọjá òkè so ibi tó bá ti wá fẹ́ jókòó ní wá ní gbẹ́ẹ̀ àwọn wò pé kíni ah, ayé ti hà ah, pé kíni ah, mo kàn ń tọrọ yọ̀ǹda náà ni yọ̀ǹda kíni so <laughs> ẹ ó ti sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ níwọ̀n sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ nítorí pé àìní ọmọ ń sọ lórí sí èèyàn mi ee wàllá irú ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ti dàrú wàllá lọ́wọ́ ọjọ́ tí ọkọ bá fi rọra ní kanra bọ̀ gbogbo ọkàn rẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ àwọn ìyàwó yẹn ní mọ̀ àwọn ọmọ kẹta àbọ̀ ẹ̀kọ́ àtàárọ̀ ẹ̀ tí bá ara búrẹ́dì náà wá ẹ̀ bá ara kí wọ́n ti da ojú burúkú yóò máa wò pé bá wọn ṣe làákàyè tá máa wojú òun àwọn òtún ní ṣe làákàyè abẹ́ <laughs> gbàgbé bọ́ǹbìtà náà ẹgbẹ́ ò rí búrẹ́dì ò ń béèrè bọ́ǹbìtà kọ̀dá pípẹ́ ní làákàyè ibi tó ti bẹ̀rẹ̀ mi so kọ̀dá pípẹ́ ní làákàyè ọba bẹ̀rẹ̀ torí tí ń ṣe òun ní òun ò sì rí kó pọ̀ fọwọ́ kan lónìí Ah! onímọ̀ ilé o ọ̀wá ń sọ pé búrẹ́dì ọ̀sọ̀ pé bọ́ǹbìtà ẹ̀ kan àbùkù bí ó ti kì í ti máa dá wàhálà alẹ̀ nínú ètò pọ̀jù láyé yìí náà ni hayatul maskana sẹ̀mí àyìn máa ń dá wàhálà alẹ̀ púpọ̀ púpọ̀ torí ẹ̀ ló ṣe pé tí ẹ̀ máa ń nífura pàtẹ́ bá ti rí tí ẹ̀ ń kanra pọ̀ ju ẹ̀rọ àjìnà sí díẹ̀ bọ́s gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú láti tù nínú ẹ̀ tún máa dákun ẹ̀ wá jìnnà sí i tọ́lọ́ máa ní kó rí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tún padà sọ̀rẹ́. bá a sì jẹ́ ìyàwó náà ni tó bá ti gbóúnjẹ kalẹ̀ torí kọ́kọ́ rẹ̀ ń bínú ẹ̀ bomi tútù omi tútù kù dáadáa ẹ̀ funfun ẹ̀ pé ọkọ́kọ́ mu mi bí a tó mi bá wọnú rẹ̀ tọ́tẹ́lẹ̀ rẹ̀ yóò á ríran pé ah kí lóun sọ lẹ́ẹ̀kan náà rí mo ní bẹ́ẹ̀rì kò sówó àbí òye tó tí bàbá jẹ́ bẹ́ẹ̀ wàláì ó lè bẹ̀rẹ̀ sí fún ọ ní etí kó bẹ̀rẹ̀ sí pọ́ńpà so torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ẹ̀ bá gbọ́n wàhálà púpọ̀ ò ní ṣẹlẹ̀ sí yọ ṣẹlẹ̀ náà àmọ́ kò ní pọ̀ ọbẹ̀ rẹ̀ sọ̀jọ́ ẹ̀. sọ àwọn sábẹ́ yìí ìyàn mú ọ̀dáadáa wọ́n tí wọ́n fojú sọ́nà tipẹ́ njẹ́ òlọ́jọ́ òde njẹ́ òlọ́jọ́ òde njẹ́ òlọ́jọ́ òde àrẹ́wé aṣọ kútúbà lọ́nà adé tá a lọ́nà aṣọ pé wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'ima qul ma 'inda Allahi khayrun min al-lahwi wa min tijara wallahu khayrur raziqin. ọlọ́ni tí a rí ohun kacha, àbí nǹkan eré kan wọ́n túká lọ síbẹ̀ ni ọlọ́run tọ́ka sí bí wọ́n ṣe túká torí táwọn èèyàn bá túká tó fi dàbí ìgbà tí ò sẹ́ni kankan ń bẹ̀rẹ̀ èèyàn méjì lánàá dúró èèyàn àjẹ́ pé ẹ̀ǹfọ́gbún ilẹ̀ yá bí tí wọ́n túká tán ni nítorí pé ẹni tó bá kéré bí aláìsí náà ni alqalilu mulhaqun bil adam ẹni tó bá kéré a máa sọlù tí ò sí ni nígbà tí gbogbo wọn lọ tán bọ́lá ní sọ pé wa qalilun min ibadiya ash-shakur àbí wala yadhkuruna Allaha illa qalila wọ́n ní wọ́n ti rántí ọlọ́run rárá ni qalila nǹkan kò sí ni. tọ́ wọ́n túká anábì òtítọ́ orí rẹ̀ fi kútúbà alẹ́ o sallallahu alayhi wa sallam. bígbà tí àwọn túká pé kútúbà bí tòní bá lọ á gbọ́tọ̀ sẹ̀mí ṣùgbọ́n bó ń jẹ́ látán láàríra bí lágbègbà bígbà tí ṣèṣì wọn. anábì tí wọ́n fi ẹ̀kọ́ ńlá kan lélẹ̀ ń bì ìgbà tí wọ́n túká lọ anabi ọbẹrẹ sí ṣépè fún wa ibo lẹ ń lọ abẹfẹ sórí ibú ni èyí tá à ń bá yín sọ yìí ó mọ ní kókó ó ní pàtàkì ilẹ̀ pẹ́pẹ́ lọ́rùn subhanallah nàkí láyé sí ẹ̀yìn kọ́ ẹni tí wọ́n ṣe yẹ ọ wà provokini provotive ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣépè pé kíni ọkọ̀ ọ̀kan lẹ́ẹ̀mọ́ kú ọkọ̀ ọ̀kan lọ́wọ́ ọjà dànù pé kí ni àbà àbà àwọn asáàbù rẹ náà nù sáhọ́lẹ́lá tó torí ẹ̀ rí báwọn èèyàn ṣe fèèlì láàyè sí nu ẹni tó ṣe tó dùn ọ lónìí ó lè wá ṣe tó dùn mọ́ lọ́la ànábì sallallahu alaihi wasallam kò ṣépè fún wọn kò bú wọn wọn sá ń bá kútùbà tiẹ̀ lọ ni ẹ̀kọ́ ńlá kan tún wà ń bẹ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ pè yẹn sídìí ẹ̀sìn ọlọ́run kò gbọ́dọ̀ kó wá jẹ́ pé ńlẹ́nu rẹ̀ ó fi máa ṣe tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ nígbà tí wọ́n bá ti wá kù díẹ̀ ọ̀rọ̀ àdìdàn bí ìgbà tí kásẹ̀tì dẹ̀ ó túmọ̀ sí pé kò sí ikhlas lọ́rọ̀ rẹ̀ àbí èyí wa torí ẹ̀ la sọ nínú qawaid ilmi tawhid lọ́dọ̀ ahli sunnah wal jamaa onáni adamul ightirari bil kathra wa adamul zuhdi minal qillah. ọ gbọ́dọ̀ jẹ́ kí èèyàn tán jẹ o sì gbọ́dọ̀ sáfẹ́yàn tí ó pọ̀ mo rò pé yé wa eléyìí ilmu tawhid ni lọ́dọ̀ ahlu sunnati wal jamaa èyí pọ̀ ọ̀jọ̀ alójú èèyàn tó nǹkan kan kò kò kò kò kò dójú tì wá èyí mọ eléyìí tí bá ò wọn ni ẹ wàá bá wa sọ̀rọ̀ wọn ara yẹn lọ ẹ lọ wò ṣé wọn pọ̀ o sọ fún ọpá ara yìí <laughs> nígbà lọ padà pé ti tó o sọ pé kò dájú o ah, òde ti kún sẹ́mi pé lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim. àwọn li ajli llahi ta'malu am li ajli nnas sétorí ọlọ́run ló ti ń ṣe àbí torí àwọn èèyàn. ẹ sì gbọ́ nígbà pàdánù kan ahu ahad tí ò ní rẹ́ nìkan mú lẹ́yìn wọn dáhùn wọn gbọ́ wọn tẹ̀lé tiẹ̀. ànábì mi kan laarin èèyàn méjì ẹ̀dá kùn sí wọ́n fèèlì ni wọn ò fèèlì torí pé ọlọ́wọ́n ọba lọ́sà wọn lẹ́sà ọlọ́wọ́n ọba kì í sì ṣàṣìṣe àwọn akínyàn alájà mọ́ àtó òkun ẹsẹ̀ bàtà anábì kan tóbi wá jẹ́ pé kárí mi ti wá ba àwọn èèyàn jẹ́ lónìí ìsefùkẹ̀ ìmọ̀pẹ̀rẹ̀ nínú tá a jẹ́ ó ti ba àwọn èèyàn jẹ́ lónìí àjàjà ó ti lọ kẹ́kọ̀ọ́ gba kan ìgbéraga ó ti wá pọ̀ yọmọ á sì ṣe pé tó ní wọn máa bá àwọn èèyàn díẹ̀ ń sọ̀rọ̀ ẹ́ ǹjọ́ kẹ́ gbé sórí mídíà ẹ́ ǹjọ́ kẹ́ gbé ọtí torí ọ̀kan wá káwọn five thousand ìgbà náà ni kẹ́ ẹ́ abẹ́rẹ́ rí àwọn kẹsàn án ara tí kẹsàn án ti ara wọn òní gbéra wọn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtọ́ pé kò ní ráwọn èèyàn kò ní rí wọn kà sí nǹkan kan because kí ni wọ́n já mọ́ ní wò kí ni wọ́n já mọ́ tí wọ́n wọ́ọ̀tì kí wọ́n lọ́ máa jókòó wájú wọn kí lọ́ọ̀ já mọ́ ẹ̀ sì wọ́ọ̀tì kí wọ́n jókòó wájú yín síbẹ̀ èèyàn lẹ́yìn náà àbí yàtọ̀ owó lọ́wọ́ láàrin wa èèyàn ní gbogbo wa so but wọ́n ti underrate gbogbo èèyàn yóò wá overrate ara rẹ̀ based on that yóò wá ṣẹlẹ̀ wípé wọn ò ní lè gbéra wọn wá sí ilẹ̀ láti wípé kí gbogbo common man wọn láǹfààní àti lè ṣàǹfààní lára àmọ́ wọn kẹsàn-án ọlọ́wọ́ bó lè bá a lọ wájú. torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n wá nàbí wa àwọn èdè àmọ́ ò èdè àmọ́ tó bá jókòó láàrin àwọn sàábì rẹ̀ wọ́n èdè àmọ́ wọ́n ti sẹ̀sẹ̀ máa bí ẹ dákun anábì mo béèrè dákun anábì mo béèrè àwọn máa anábì náà ni ah, Allahu Akbar. tàbá láàrin àwọn èèyàn bí ìgbà tó ṣe pọ̀ kan nu wa ni bẹ́ẹ̀ ni ọ̀kan nu wa ni Ọlọ́run ló gbéga gbàtọ́lọ̀ wọn agbèga kò fi gbéraga bàjẹ́ torí ẹ ewu báwọn yẹn ṣe fọ́nká Wọn fọ́nká ànábì òtí torí rẹ̀ máma bọ̀rọ̀ rẹ̀ lọ nǹkan bọ̀rọ̀ tiẹ̀ lọ náà ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ fún wa ẹ ò gbọ́dọ̀ ti torí pé yẹn pọ̀ ló ṣe ń lọ bá wọn sọ̀rọ̀ lọ wọ́n sì sá fún wọn torí pé wọ́n kéré ló ń kà ọlọ́wọ́n bá níbi ṣe máa dá àwọn ẹrù ẹlòmíì èèyàn tó kéré níwájú rẹ̀ ló sì sábà bí àlùjáná rẹ̀ nítorí kò rí wọn sá ọlọ́run fi dán ìmánì rẹ̀ wò ni bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó lọ sídìí ẹ̀sìn ọlọ́run ọlọ tó bẹ̀rẹ̀ onìkan ló lè sọ̀tàn lọ́dún tó bẹ̀rẹ̀ onìkan ló lè sọ̀tàn níbẹ̀rẹ̀ rẹ̀ onìkan ló lè sọ̀tàn torí ẹ̀ láti gbọ́ nípa olùmọ̀ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní mọ́ṣáláṣí ńlá ní ìlú ní ìlú Unaiza fọdún pípọ̀ táwọn èèyàn jókòó ẹnì kankan èèyàn jókòó tẹ̀bẹ́ ìjókòó lẹ́bi máa kọ́ tí máa ń sọ ọ́ lẹ̀ tẹ̀bẹ́ ìjókòó lẹ́bi máa ká ẹnì kankan èèyàn jókòó nígbà tí bàbá bá sọ̀rọ̀ títítítítí ẹni tí ń pè ẹ̀rùn onìkan ní máa bẹ masjid náà bí ẹ ṣe wallahi máa jẹlẹ̀ sáà ẹnì kankan ò jókòó in sha allah asallahu ayé àti ẹ̀bẹ̀ asallahu ayé àti ẹ̀bẹ̀ ọlọ́wọ́ padà mú àwọn àjọ kan náà ọlọ́wọ́ padà mú àwọn àjọ kan náà tọ́dún gbọ́ọ̀rọ̀ tó wá di kọ́ lọ́n mú wọn jókòó mú wọn jókòó débi gbogbo ẹni tó di akẹ́kọ̀ọ́ nílùú yìí yóò rí gbogbo àwọn hálàkọ̀ míì tí wọ́n bá ti ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ̀ dá dúró nítorí tiẹ̀ nítorí tiẹ̀ bá dá dúró ẹ̀ máa bá tẹ́gùn sọ̀rọ̀ ńjọ́ náà gbàtà àsìkò tọ́lọ́ ń tónu torí de eléyìí báyìí àsìkò bá ti tó tọ́lọ́ wọn bá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn lè ṣàǹfààní lára àmọ́ rẹ̀ òun náà ni ó mú wọn wá sàwọn bàbá bàbá yẹn àwọn olùmọ̀ yẹn àwọn èèyàn sì jẹ́ kí òní ti torí rẹ̀ yí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ padà bẹ́ẹ̀ sì bá sọ̀rọ̀ nọ́màlì náà wọ́n mọ̀ sọ̀rọ̀ torí pé àwọn ọ̀ṣọ́ torí kó lè impress anybody kí ló fẹ́ fún wa kí ló fẹ́ fún wa wọn ò sì ní sì torí pé èèyàn pọ̀ wọn á wọ tìsàlẹ̀ apàtì ìpè torí bí tá à ń lọ lónìí èèyàn pọ̀ náà la fi sọ fún yín Ibn Usaymin rahimahullah ó jáde ní mọ́ṣáláṣí Mẹ́kà ọ ń lọ sílé lásìkò tí àsìkò hajj ti dé gbogbo àwọn olùmọ̀gbà yẹn wọ́n wà sí mẹ́kà ọwọ́ ń padà sílé ilé tí sì ń padà lọ ọjọ́ ilé Sheikh Ibn Baz ní mẹ́kà ní Aziziya ni wọ́n ń padà lọ ọ adáta ẹsì kan dúró torí pé ẹ àkẹ́bà tí bàbá yẹn wọ̀ gbé lórí àwọn ò lélẹ̀ ayé wọn sì ti torí pé gbogbo yẹn adúrú thousands tí ó jókòó tí wọ́n mọ gbọ́rọ̀ wọn wọn ò ti torí rẹ̀ kán á lọ́wọ́ ti sàlẹ̀ àpàtì ẹ̀ lọ́fíńdà kan kọ́ máa fíkànfíkàn pé kí ni. so ọ àwọ̀ táìsì wọ́n á sọ fún un ní táìsì yẹn pé kí ló dé tẹ̀ mu sìgá ẹni tí gbogbo ayé dámọ̀ látàrí tíra rẹ̀ tí wọ́n mọ orúkọ rẹ̀ bí amowó ṣùgbọ́n èèyàn mélòó lọ́ọ́ dámọ̀ lójú báyìí ní ma kà gan-an kí ló dé tẹ̀ wọ́n á sìgá ó ní à ah, Please mind your business. àbí òye man ashghala nafsahu fima fima la ya'nihi rabbakha nafsahu fi sama'i ma la yurdihi. ẹni tó bá ti lé fira rẹ̀ tó múra rẹ̀ wọnú dídásí tí ọkàn kó sì rọra rẹ̀ fati gbọ́n tí ò ní dùn mọ́. péye báyìí ah lórí pé nítorí sọ yìí ọ̀dà ó mu sìgá àwọn sì sọ fún ọ pé sìgá yìí ọ̀dà kò tí wọ́n sọ pé kíní báyìí tí wọ́n sọ fún ọ pé mi ní ibùdó ọ̀sẹ̀ mí nìkan tọ́ba ni ọba wò tó bá jẹ́ pé wọ́n ní ibùdó ọ̀sẹ̀ mí á jẹ́ pé mi ní ibùdó báàs. ó lọ́ọ̀ mọ̀ ní ibùdó ọ̀sẹ̀ mí lódodo ó ní à. Ah, èmi ní bí pass ni. subhanallah so báyìí oníkó gbóhùn sùn bí tó ń lọ ní aziziyya nílé sheikh ibn baz wọ́n sì débẹ̀ so ibn Uthaymeen ni kò dúró ń ta ẹ̀rú tí kọ́kọ́ bá ó ń ta ẹ̀sìn tó rọ́ àwọn ọlọ́pàá lóde ilé ẹ̀hẹ́ àwọn ẹ̀kú tọ́ ni bàbá yìí ń sọ ọ́ <laughs> wọn ni kò dúró ń bẹ̀ ò ń bọ̀ lọ́ba àgbò tí ó tó wọ́n sàn fún wa ó sì wá wọlé so wọn kì í ṣe kìnnìún báyà kékeré kan ọláyé amúrò àjíìbù kan ṣẹlẹ̀ lónìí kan ìyàlẹ́nu kan ṣẹlẹ̀ kékeré ni wọn sá sọ fún pé báyà ẹni wá gbé ṣé kìnnìún báyà náà kẹ ah ṣáṣá lọ so ọ̀rọ̀ tó bá ti rẹ pé wá ìgbà ni wọ́n pè wá lọ́lọ́pàá kan bá pè á. <laughs> so ó ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ọmọ òjòkó máa bí pé ah marhaba ibn baz <laughs> ah, ó sì dá ibn baz mà pẹ̀lú gbogbo ẹ̀ rí kẹ́ ah ó náà pẹ̀lú ẹ̀mọ́bìnú òun sáwọn àdáni kẹ́ láti jókòó ó ti jókòó nù ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní bínú pé ó ló ń ṣe mu sìgá gángan pé wàhálà òun ṣe òun tù wá lónìí <laughs> so níta sáfẹ́ ló ń ni pé àwọn olùmọ̀ yẹn àwọn ètò torí pé èèyàn kan pọ̀ wájú àwọn wọn á gbọ́n lọ́wọ́ ti sàlẹ̀ apàtì wọn á lọ sókè kan tí ò ní túmọ̀ síbẹ̀ sí ọlọ́run là ń fẹ́ sàlàyé fáwọn so torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kéèyàn púpọ̀ tàn wá jẹ a sì gbọ́dọ̀ sá fún èèyàn díẹ̀ torí ànábì sallallahu alaihi wasallam kò tó torí pé àwọn èèyàn túká kọ́dá kútúbà tiẹ̀ dúró bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn là ń ṣe kútúbà fún kì í ṣàtẹ́gùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà táwọn kan ti sẹ́kù ó ti tó àwọn yẹn túká èèyàn méjìlá péré ló ṣẹ́kù níbi àwọn olùmọ̀ wọn pín sóríṣiríṣi ọ̀nà wọn ní kútúbà ajẹ́ pé a lè ṣe àyàfi pé nǹka àwọn èèyàn ti ń bẹ ní ó ti pé méjìlá a lè ṣe kútúbà júmọ̀ọ́ àyàfi kó ń ka àwọn ẹni tó ti wà ń kà ló pé méjìlá eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn kan àwọn kan wípé àyàfi kó ń ka àwọn ogójì torí ìwáyà wa lóríṣiríṣi nípa èèyàn mélòó ló ṣẹ́kù nínú àwọn àtìrà míì àwọn kan wípé àfikún pọ́gbọ̀n àṣìṣe máa ìyapa yẹn èèyàn mélòó ló ṣẹ́kù gbà táwọn túká ṣé méjìlá ni àbọ̀gbọ̀n àbógójì nítorí nítorí àpànù àwọn ìrìwáyà ti wá bẹ́ẹ̀ etí kálukú bá mú ní fi ń sọ̀rọ̀ ọ̀dà gbogbo ẹ̀kọ́ sẹ́rì mẹ́ nítorí kò sí ní tó sọ fún wa yín pé tó ń ka àwọn èèyàn yẹn bá dé sí iye tó ní kálukú wí ànábì òní máa bá kútúbà lọ pé tí wọ́n bá dé sí méjìlá o bá dúró àbí tí wọ́n bá dé sí ogójì o bá dá dúró àbí tí wọ́n bá dúró sọ́gbọ̀n kò bá dáa dúró kò sí tó sọ fún wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìmúnimọ̀ yìí pé ajẹ́ yìí pé kò sẹ́ẹ̀rí kan tó sọ pé èèyàn báyìí pàtó la lè bẹ̀rẹ̀ kútúbà pẹ̀lú wọn ìwọ́n kì í ṣe bí kéèyàn kan wá jókòó wájú rẹ̀ kọ́ máa ṣe kútúbà o nítorí pé ní sọ̀látùl jumu'a kì í ṣe pé èèyàn méjì péré ní oṣù sọ̀látùl jumu'a àbí èèyàn mẹ́ta eléyìí jẹ́ báwọn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ṣé kó tó ṣe sọ láti náà ń ṣe kútúbà yẹn tàyẹn fi wá túká wọn ò tiẹ̀ ronú kó àwọn ṣe sọ láti lùdùmọ̀ à wọ́n túká nítorí oúnjẹ ṣé ó yẹ àwọn sàábí bẹ́ẹ̀ àwọn sàábí táwọn ròyìn àwọn sàábí tó ń jẹ́ ní gíga àwọn sàábí tí gbogbo wa tá ń gbìyànjú àti wà òkọ́ sí wọn káwọn ò tiẹ̀ dẹ́ni dáadáa níwọ̀nba díẹ̀ ní lẹ́bù ibi tá a wà àtàsìkò tọ́lọ́ ń dára sí. Si tọ́yẹ kápá àwọn sábẹ́ ló túká ń di kútúbà torí oúnjẹ ìgbà tí wọ́n yẹ sè fún lọ́rùn torí ẹ̀ iná sì sọ yìí pé títúká àwọn tó túká yìí alqadi Iyad onírìwáyà kan wá tó ní ìṣe ni wọ́n túká nítorí pé nígbà yẹn sọ̀látùl jùmọ̀ àlànà bí kọ́kọ́ máa ń ṣe síwájú kó tó ṣe kútúbàtùl jùmọ̀ àlànà àwọn sábẹ́ mọ̀ pé kò yẹ kò tọ́ sáwọn táwọn túká fọ́nká ṣáájú sọ̀látù jùmọ̀ wọ́n ti parí sọ̀látù jùmọ̀ àmọ́ wọn kókò sí tó burú káwọn lọ nígbà tó ń ṣe kútúbà ṣé bá ń ti ṣe sọ̀látù. wọ́n á nítorí ìṣẹ̀lẹ̀ yìí lànà bí fi gbé kútúbà síwájú tí sọ̀látù jùmọ̀ àwa wá sẹ́yìn ẹni ìsọba tó sá mo rò pé wa sọ́ọ̀sà à lọ́dà kìí ṣe kútúbà tó jùmọ̀ àlásán wọn kí wọn ti pèpè fún sọlát tó sì wà nù masjid wọn gbọ́dọ̀ tún jáde má nù masjid yẹn nítorí di ọmọlẹ òfin ni kò sí sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ àmọ́ òtó bẹ́ẹ̀ àfikọ́ ẹgbẹ́ bí ìgbẹ́ bí ìtọ̀ kan wọ́n fẹ́ yọ ọ lẹ́nu àmọ́ wọ́n kọlu ẹ ọwọ́ ajáde ọ̀sẹ̀ náà pa fóònù garí kí ni ẹni tó bá fẹ́ pè ọ́ kó pè ọ́ ń bọ̀ báyá bí ó sì wọ̀ wọ́n náà pè kátó wá pé wọ́n ti pe sọ́láàt abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n tún wá ń ṣe kútúbà wọ́n tún wá jáde a'udhu billah tẹ̀lé yìí ó súnmọ́ kọjá pé ń lọ sẹlẹ̀ pé ńgbà táwọn ẹbí máa ń kọ́kọ́ ń ṣe sọ́láàtul jumu'a àkótó ṣe kútúbàtul jumu'a eléyìí ló súnmọ́ títóbi àtàpọ́nlé àwọn sàábé pé ń tọ́ sẹlẹ̀ nù yẹ́sẹ̀ pé ìgbà tí kútúbà wà ní iwájú sọ́láàt ìnirú rẹ̀ sẹlẹ̀ torí ẹni tó sá lọ bẹ́ẹ̀ tó bá yẹ pé kútùbà ló síwájú ó súnmọ́ kọ́mọ́ padà wá fa tí ìparí sọ̀lá ni ti rí ẹ kúskùs àbí tó gbé alikama wá ókè ẹ bá ń pé yìí náà ẹ bá ń pẹ́ wà ibi tẹ́ ti bẹ̀rẹ̀ kọ́lẹ̀ ẹ máa parí èsì torí ọ̀nà tó bá wọ kọ́ ọjà tọ́nà kan bá ọjà ọjà lásán tí ò tóbi ni ẹ̀ torí àwọn èèyàn máa ń sọnù lọ́jà tìlú tìlú bá fẹjú lóòótọ́ lọ́jà bá wà mẹ́wàá sọnù tó máa fóònù pé ẹ̀dá kúnbo ni mo lè gbà jáde tó eléyìí jẹ́ báwọn. torí ẹ̀ ẹni tó sá lọ ńgbà tí wọ́n ń ṣe kútùbà tó bá yẹ kí sọ̀láàtì wọ́n wà lẹ́yìn kútùbà yẹn ó súnmọ́ kọ́ mọ́ bá sọ̀láàtì òjò máa jọ. pàápàá jùlọ wọ́n ti pẹ́ tí wọ́n retí kó kóró ọjà bẹ́ẹ̀ wà. ẹ̀kọ́ ńlá ó ń bẹ nínú hadith yìí o ẹ̀kọ́ ńlá ń bẹ nú ẹ̀ wípé èèyàn làwọn sàábé gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù àwọn ni sàdáàtul àwùlíyà àwọn lásìwájú fún gbogbo ẹni tó jẹ́ wọ̀lí ọlọ ṣùgbọ́n àwọn àṣìṣe báyìí náà ń wáyé gbọ́wọ́ wọn ó túmọ̀ sí pé gbogbo apáta náà ni ẹni tí ń ṣàṣìṣe ṣùgbọ́n ẹni tó lóore jù nínú wa náà lẹ́ni tó yẹ kó tó bá ti ṣàṣìṣe ńkọ́ yóò tọrọ àforíjì ọlọ́wọ́ bá wa kìí sì fipá kan bọ̀ kan nu bó ti ṣe jẹ́ pé àwọn sàbí tọ́lọ̀ ń sà lẹ́sà ló ṣàṣìṣe yìí ọlọ́run tún sọ̀rọ̀ wọn fún anú alukur'an kálíbà àmà kí wọ́n ṣàṣìṣe bẹ́ẹ̀ àwọn ò sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kìí sì pọ́lọ̀ ń sọ fún wa pé tọ̀ ẹ ẹ̀yin náà ó gbàdá ti sọ pé tẹ́ bá ti rí nǹkan eré pé wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù o àbí wọ́n pọ́jà kan dé o ní tẹ́ ẹ ra ní five five thousand wọ́n ní kẹ́ máa ra twenty twenty náírà o ah, tírú ẹ bá ṣẹlẹ̀ ní ìsìn ọlọlọ mọ̀ bóyá èèyàn kan ní ọ̀sẹ̀ kù ìyẹn ni imam imam gan-an <laughs> pé n ta ara five five thousand kì í ṣe tọ́ nìkan wá kó ẹnu mẹ́sítẹ̀tì kọ́ máa ní twenty twenty naira twenty twenty naira ẹ síra iye ta kó wá nọ́mbà yẹn ọ wà ní mítí o torí ẹ o ẹni tó bá ní o ẹ move ìdí nìyí tó fi jẹ́ pé òfin ọlọ́run ṣe léèwọ̀ ká máa tajà nu masjid ṣé ti ọlọ́run ní ká mú gbọ́ ni àbí ti káràkátà a sì mọ̀ pé gbogbo níta bá ràbó là ń mú lọ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o àwa sì ti rí i lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé pé nítorí bá dínwó jù àbí tí wọ́n fẹ́ sọ́wọ́ rẹ̀ lẹ̀ ìtòsí mọ́ṣáláṣí wọn máa kó wa báyìí ò tí ì rírí tí wọ́n fi fa ọpọlọ nítorí tẹ́ẹ̀ máa tún wọlé gẹ́gẹ́ tí wọ́n kọ́ àwọn kan bá àwọn kan bá kó wa wọn àti salamu alaykum ẹni tá kálukú ti tú jáde wọn tó rà tán máa lọ subhanallah ẹwọ ẹwọ bí ṣètọ́ni ṣe ń ṣe àwọn èèyàn tó lè jẹ bó ti ṣe jẹ mẹ. ọlọ́wọ́ bá ní wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa tarakuka qa'ima qul ma 'inda Allahi khayrun. من اللهو ومن التجارة والله خير الرازقين nǹkan ilé ayé tẹ̀ ń sáré tẹ̀ ń du tẹ̀ ń bára yín jà lé lórí yẹn ètí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lóore jùlọ ètí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lóore jùlọ lórí ayé àti tàlùkìyàmà ó lóore jùlọ wàláhu khayru raziqi ọlọ́run ọba wa ńlọba tó rẹwà jù ní ìrọ̀nilọ́rọ̀ ọ̀nbẹ náà àwọn tí ò ní payọ̀ ọlọ́run àwọn ní tí wọ́n fi alukur'an tí wọ́n fi ń wá owó tí wọ́n ń fi alukur'an fi sun rárá àwọn ẹni tó jẹ́ pé gbogbo sọkúsọ ni wọ́n máa sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tẹ̀ ń pè láàfa tí wọ́n máa fi ayé alukur'an tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ eléyìí tá a rí nínú nawaqidul islam pé máa ń sọ yẹn di káfir tí wọ́n máa fi àwọn àyà báyìí tí wọ́n máa fi gbowó lọ́dọ̀ àwọn olówó pé ẹnìkan lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ gbowó lọ́dọ̀ ẹnìkan báyà Mr. Kókà ni wọ́n lálàájì Kókà. wọn alọ́lọ́ ń dakọ̀ rẹ̀ náà alukur'an bí wọ́n tọrọ kó o kankọ ìmà a'udhu billah wọ́n tọrọ kúkà kọ̀ ìmà wọ́n wá ní wọ́n tọrọ kúkà kọ̀ ìmà pẹ́ẹ́rẹ́ ń dùn lọ sì rántí gbogbo fún irú àwọn tẹ́ ń pè ní entertainment ti Islam kún kankan ni wàláì náà ni wọ́n fi rí wọn mú. wọ́n ìlà ẹ̀yàwó lọ́wọ́ ní ọ̀hún àgbà kíkọ́ àwọn tó ń kẹ́ máa fẹ̀sìn Islam ṣe ẹ̀yẹ kí ẹ̀sìn tó máa ra kíṣẹ̀tì wọn kí ẹ̀ máa ra CD wọn. wọ́n sì tún pè wọ́n pé kó wá dá yẹ̀yẹ́ alukurani lẹ̀ kó wá dá yẹ̀yẹ́ súnà lẹ̀ owó tó ń fi pẹ̀lú mi lásán sixty thousand kó wá dá yẹ̀yẹ́ alukurani àti àti súnà lẹ̀ táwọn ò lè rẹ́rìn. inna lillahi wa inna ilayhi raji'un. ẹ gbogbo yìí tá à ń ṣe à ń ṣe pamọ́ ni o gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ gbogbo yìí àwọn tó bá jọ́gbìn náà fi hàn má fowó rẹ ra rakúra o má fowó rẹ ra ìrakúra má fojú rẹ wòwò kúwò má fetí rẹ gbọ́gbọ́ kúgbọ́ because bó bá ti ṣe ń gbọ́gbọ́ kúgbọ́ sí kò sílẹ̀ ní nínú nǹkan ẹgbẹ̀rún tó bá gbọ́ ó kéré jù mẹ́wàá ọ̀sẹ̀ kú lọ́kàn rẹ̀ ẹ̀yin náà máa sọ gbogbo tá à ń gbọ́ tá à ń fetí wa gbọ́ láyé yìí wàláhì àwọn nǹkan kan ò sí ha kú o tí èèyàn ti gbọ́ láti kínkínní rẹ̀ tí máa wí bígbà tó ṣe pa lánàá lọ́gbọ̀n. wọ́n á pé rere lẹ́yìn máa fetí rẹ̀ gbọ́ yóò sì sẹ́kù nù ẹni tí wọ́n sì fetí rẹ̀ gbọ́ gbọ́kú gbọ́ yóò sì sẹ́kù nànù. rẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan ò ní lera rẹ̀ lórí kọ́ máa gbọ́gbọ́kú gbọ́ kọ́rọ̀ ọlọ́run láti gbé ìtọ́da kò ní ràn ọlọ́run láti gbé ìtọ́da tó iṣẹ́ ńlá ni níwájú a mọ̀ pé tí wọ́n fowó a mọ̀ pé tí wọ́n fetí gbogbo àwọn rubbish nonsense foolish tí ò ní à ń lọ wájú rárá rárá ní ẹ̀sìn ọlọ́run títún fà á sẹ́yìn ni wọ́n máa rà ó tún máa ní o tún sọ báyìí ẹnìkan tún takò ó tún bá kí lọ́kàn wọ́n gbà tí wọ́n dilẹ̀ tó níṣẹ́ wọ́n wá mọ̀ bó ṣe mẹ̀sìn ọlọ́run kọ́ ọmọ lórí kìtàbù sunna ọ̀hún àmọ́ gbọ́gbọ́ kúgbọ̀ wọn náà máa wíwì kúwì wọn náà tún máa pẹ́ ẹ̀gbọ́ latest ẹ ah Allahu akbar because kàkà kọjá pé ẹ̀sìn ọlọ́run la akọ àmọ́ dáadáa ó yé wa yéké àmọ́ lórí kìtàbọ̀ súnà eléyìí kọ́ làwọn ọmọ ìjà fún àwọn entertainment alfa yìí náà ni yẹn nípa àwọn àfọ̀n fújì oríṣiríṣi ríde ilé ẹja bẹ̀rù ọlọ́run ẹja àfetiwa gbọ́n tó dá o kágbé tiwa sáfún tí ò dá o àkùránì kọjá ní téèyàn fi ṣe yẹ̀yẹ́ o súnà anábì sallallahu alaihi wasallam kí ṣe ń tán fi ṣe yẹ̀yẹ́ o bẹ́ẹ̀ ni nǹkan kan nínú Islam kí ṣe ń tán fi ṣe yẹ̀yẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. lẹ́yìn náà ni wọ́n mú àdìsẹ́ ẹlẹ́kẹta wa àdìsẹ́ ẹlẹ́kẹta wa látọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma wọ́n lànà bisalòlá sallallahu alaihi wasallam sọ pé mi adraka àti min salatil jumu'ah wa ha. ẹjọ́ bá bára kàkan nù salatil jumu'ah àbí salatu mi tó yàtọ̀ sí jumu'ah falyudif ha ukhra kó fi rákà mi kún ọkọ̀ tẹ́mẹ̀ salatu salatu rẹ̀ ti pé nù an-Nasa'i ló gbà wá àti Ibn Majah àti Daraqutni Daraqutni ló wí báyìí ọ̀rọ̀ àwọn míì náà ń tọ́gbà wá kọjọ eléyìí ṣùgbọ́n ìtumọ̀ àwọn jẹ́ bákan náà. wa isnaduhu sahih ọ̀nà tó gbà wá ogun rege lakin qawwa ibn Hatim qawwa Abu Hatim irsala ṣùgbọ́n Abu Hatim ní kéèké àdìsí ọ̀nà tó gbà wá ọjà kótó dọ́dọ̀ anabi sallallahu alaihi ẹni tọ́lá nàbì sọ pé kìí ṣe sàábé wọ́n kàn fi Ibn Umar síbẹ̀ ni. torí ẹ̀ eléyìí bó ti ṣe wáyé ọ̀rọ̀ Ibn Umar kìí sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àwọn àdìsí wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu tánàbì sallallahu alaihi wasallam ṣàlàyé man adraka rak'atan min as-salati faqad adraka as-salah bí àwọn àdìsí báyẹn wá gbogbo ẹ̀ náà kọ́ba gbogbo oró mẹ́wàá látọ̀dọ̀ Abu Hurairah mẹ́ta látọ̀dọ̀ Ibn Umar wọn ni gbogbo ẹ̀ la yakhlu tariqun min turuqihi min maqal gbogbo ẹ̀ pátá lọ́rọ̀ wà lóye. torí ẹ̀ èyí tí ó lè ṣe é ṣe kí wọ́n lò lẹ́rìí bíi oníkọ́rọ̀ ta ni ọ̀rọ̀ Ibn Umar radiyallahu anhu. sọ ṣùgbọ́n tá a bá kó gbogbo àwọn ọ̀nà tádìsì yẹn bá wá tá a bá kó wọn jọ inṣàlá wọ́n tó láti lò lẹ́rìí tó bá yẹ pé lílẹ̀ tó wà lára wọn wọ́n bá ṣe fi ewé bò àjẹkẹ́ yóò di hasanun lẹ́gàyẹ̀rẹ̀ yóò di hasanun lẹ́gàyẹ̀rẹ̀ tó ń tó sáfẹ́ fààyọ fún wa ń bí ni pé ẹni tó bá báraka àkànnù sọláàtúl jùmọ̀à ó ti bá sọláàtúl jùmọ̀à yóò fi ráka àkànkùn eléyìí túmọ̀ sí pé àìbá kútúbà kò túmọ̀ sí pé kò bá sọláàtúl jùmọ̀à eléyìí sì lọ́rọ̀ jumhuru fuqaha àwọn fuqaha ò madhahibul arba'a àìbá kútúbà kò túmọ̀ sí pé ọ̀bá jùmọ̀ tó bá ti bá rákà kan nù jùmọ̀ ó ti bá sọ̀láàtì jùmọ̀ ẹni kó fi rákà kan kún ni. sòṣùgbọ́n àwọn kan nínú àwọn ṣíà àwọn sọ wípé tó o bá ti bá kútúbà o ò bá sọ̀láàtì jùmọ̀ o gbọ́dọ̀ bá nǹkan kan nù kútúbà lọ́dọ̀ tiwọn. ọ̀sàhì ó ní pé tó o bá ti bá rákà kan nù jùmọ̀ ó ti bá jùmọ̀. ṣùgbọ́n zàtà sọ pé wàhẹ́ ìrìhà àti sọ̀láàtì mi tó yàtọ̀ sí pẹ̀lú tọ́ba àfi rákà míì kún ètò ìṣèjúmọ́ àṣẹ kan ló fi kún ọba kan ló fi kún. àjẹ pé júmùà àbí sọ̀láàtù tọ́jọ́ júmùà nù rákà àbí kan ló fi kún àmọ́ àwọn míì ọba bá lọ bá ètò ọba wà á mú wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o. tọ́ yóò sí pé ara rẹ̀ kọ́ máa kọ́ ọmọ wa dé nígbà tó pé rákà lọ́wọ́ máa bá ń jojúmọ́ tó bá ti sà sàlámù alaykum wọ́n ti máa retí pé ònù ònù yóò ti dìde kò lè má pẹ́ tòyọ́ àti pé wọ́n sọ lóko ó gbé wọ́n sọ lóko tí èsì tẹ̀ rẹ̀ gan wọ́n sọ yé ìwọ nísìnyí ò lè má dé masjid rẹ̀ náà wọ́n sọ torí pé bó ṣe máa gbogbo tába ti bára káàkan mi sọláàtì jùmọ̀à àti bá sọláàtì jùmọ̀à wà á lè yìí ẹni tó rí pé ní tó wọn bà nínú sọláàtì jùmọ̀à kò tó ra káàkan ìmáàmù ti gbérí sókè láti rúkú ẹ̀yìn sì ti mọ̀ pé iná rakaata tanaqidu birraf'i min arruku'i nígbà tí wọ́n ti sókè láti rúkú rákàtì ṣe kíni ó ti pé bọ́mẹ́ni tí ọba lọ́nu wọ́n wá dé tí ìmáàmù ti gbérí sókè láti rúkú ọ̀ ọwọ́ rúkú à ó lè rúkú mà ọwọ́ abalọ sí sujud tí ọba raka ọba raka ọ tọ ọba sọlat adraktil jamaa walam tudrik as-salat ọ̀dà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbòòrò wá sí. lọ́dọ̀ ìmáàmù malik rahimahullah àfikún àwọn sọláàtì yẹn náà pẹ̀lú àníyàn jùmọ̀à torí àníyàn rẹ̀ gbọ́dọ̀ tàpá sí ti imam. lọ́dọ̀ bíi imam shafi'i àti imam ahmed àwọn sọ pé kò sí ní tó burú nínú kó wọ sọláàtì yẹn pẹ̀lú àníyàn sọláàtù az-zuhr nítorí pé ìgbà tí júmọ̀ bá ti bọ́ mọ́ ọ lọ́wọ́ fa innaha tasqutu ila badal tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ ní tí máa rọ́pò rẹ̀ ìlọ́jọ́ ràn yàn lórí tiẹ̀ ní ìṣó náà ní sọláàtù az-zuhr wala ba'sa bi ikhtilafi niyyati al imam kò sí tó burú káníyàn máa mú kó sí ti imam bidalili hadith mu'ad nítorí hadith mu'ad ibn jabal radiyallahu anhu èyí tẹ́ ti máa yẹn bí màá ṣe solatul isha lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bàtú bá padà sílé òun lọ tún solatul isha yẹn ṣe imaman bi qawmihi yóò ṣe ìmáàmù fáwọn èèyàn rẹ̀ fi salati nafsiha nínú sọláàtì yẹn kan náà ẹsì ti mọ̀ ní pé ètò kíkọ́ lánàá nabi sallallahu alayhi wa sallam ní fariḍa ètò kíkọ́ láwọn èèyàn rẹ̀ ní ìṣòro ní kíni nafila Kele eléyìí túmọ̀ sí pé ajẹ́kẹ́ tí wọn náà bá dà ní sọ̀látù dọ̀hùr lẹ́yìn ìmáàmù tó ń ṣe júmọ̀ àǹgbà tí wọ́n ti mọ̀ pé sọ̀látù júmọ̀ àti bọ́ ọmọ lọ́wọ́ tí ìmáàmù bá ti sálámà ẹni ba máa bá sọ̀látù dọ̀hùr rẹ lọ́nu ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik àbí ìmáàmù Abu Hanifa tí wọ́n láníyàn gbọ́dọ̀ yapa síra wọn lọ́dọ̀ tí wọn tẹ̀lé ni pẹ̀lú àníyàn júmọ̀ tó bá wá tó ọjọ́ bó ti ṣe jẹ́ ọlọ́run wa kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ lórí àti máa fi ń dáǹgbọ́ yé ṣe wà wò kọ́ràn wa lọ́wọ́ lórí àtijẹ́ni tó ń náà tí ò ní dákẹ́ tí wọ́n máa ṣàlàyé tí ń gbọ́ fẹ́ lómi subhanaka allahumma bihamdi ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá Aleykum salaam. ọ̀dà ọ̀bùrù aleykum salaam. kọ̀dà mọ́sálásí ẹ̀ṣẹ̀bi tí wọ́n ti ń polówó ọjà ẹni wọ́n bẹ́ẹ̀ polówó ọjà kó bọ́ sóde mẹ́sítírì. lẹ́bí òṣìṣẹ́ tọ́ kẹtún lẹ ìwé ìpolówó ọjà mara masjid kò tọ́ rárá. aleykum salaam. rárá o ṣebí wọn náà ń gbọ́n tí wọ́n wí màtó ti ń gbọ́n tí wọ́n wí aleykum salaam. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fífẹ̀sìn islam ṣeré ni pé náà tẹ iná ẹlẹ́rìn albarka fífẹ̀sìn islam ṣeré ni èèyàn gbọ́dọ̀ ṣọ́ra pẹ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fúnra àwọn ọwà bẹ́ẹ̀ torí pé ọmọ ṣe náà ó ti bàjẹ́ lọ́dọ̀ Imam Malik ń bẹ́ lọ́nkọ́ rárá kò rí bẹ́ẹ̀ àní kò rí bẹ́ẹ̀ torí pé lọ́dọ̀ àwọn eléyẹn àwọn fẹ́ sọ pé kútúbà o kútúbà méjì ó dípò rákà méjì á sì ṣàlàyé rẹ̀ ń bì náà pé kò rí bẹ́ẹ̀ náà àríkùn sọ̀rọ̀. ẹni tó yẹ pé ọ̀pààyàn látàrí àṣìṣe òun náà lẹni tí ó máa mà bí ní ìsìnkú yẹ pé àgbọ̀nrín lórí ló yìn ń bà wọ́n gbà tó yìn ń bà èèyàn ló dún lèèyàn ìbọn dún lára rẹ̀ tó àbí kọ́ jẹ́ pé èèyàn ṣẹ̀ wọ́n kàn mú báyìí rẹ̀ o sì fi gún mú bóòlù ṣẹṣẹ báwọn ọba ṣubú lọ́ba kú. ìwọ ò sì fẹ́ pa àbẹ́ni sọ fún pé wọ́n ọsọ lọ lílọ lọ́ lọ ọsọ́tán lọ́ba kú wọ́n sì gbà lérò onípò torí wọ́n lọ́kọ́ wọn àti èkejì rẹ̀ ń jà wọn á sọ pé lílọ lọ́ọ̀lọ́ lọ́ọ̀lọ́ sọ eléyìí látàrí àṣìṣe wọ́n á wọ́n sì bọ́kùn lọ́rùn ẹrú lẹ́yìn ìgbà tó bá san díyà tán díyà yẹn sẹ́ máa yé rẹ̀ ọgọ́rùn-ún ràkúnmí tó tó o bá rí ọgọ́rùn-ún ràkúnmí wàá san ẹgbẹ̀rún dinar síbẹ̀ mẹ́gbẹ̀rún dinar síbẹ̀ mọ̀ pé twenty dinar ní zaka wọnú rẹ̀ ẹ̀hẹ́n tẹ́lẹ̀ yẹn bá zero six hundred and kìíní kan thousand twenty péré nù èyí ló wá one thousand jẹ́ ní náírà yìí àwọn pé ilẹ̀ ó ti kún sọ nítorí ẹ̀ ẹni tó bá mọ abẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ àwọn pààyàn bákan náà wọn wá sí kàfàrà kuma kàfàrà yẹn ọ bọ́kùn lọ́rùn ẹrú tó o bá rẹ́rú tó o bọ́kùn lọ́rùn rẹ̀ wàá gbá oṣù méjì gbáko ní tẹ̀lé ńtẹ̀lé tó o bá fi lè já láàrin ó tuntun bẹ̀rẹ̀ tó o bá ń kọ̀ láti ó poṣù méjì tó o bá já pé ń sinmi lọ́la ó tuntun bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ yìí náà àríkùsọ. náà mọ̀ ń mọ̀. wọ́n ní kí láǹfààní ti ń bẹ ẹnu jíjókòó tí ìmáàmù máa ń jókòó láàrin kútúbà ti sọ̀láàtìl jumu'a láàrin kútúbà méjèèjì àǹfààní ti ń bẹ ń bẹ nípa àfikọ́sí ànábì sallallahu alaihi wasallam kíni ghost ẹjẹ kọ sọ a ah, sóyìnbó lò ní kíni ghost kò sí bọ́yá yorùbá náà ní gbólóhùn fún kò sí bọ́yá bí ká sọ àkúdà ayà bá o ṣé n ta ń pè ní ghost ah, ó lè jẹ́ ọba máa yorùbá rẹ̀ Thank ah. <laughs> you. ara ara àbùkù tó yìnbó kó bá yín nù ara àbùkù tó yìnbó kó bá yín nù ẹ̀ríkẹ́ nìsín láìpẹ́ ìtẹ́bá wà current àwọn tí wọ́n wà ní United Nations wọ́n sì wádìí kan wọ́n ní tó kó seventy percent ìfàsẹ́yìn bá Áfíríkà òun láì máa lo èdè tiwa náà torí kò kan tó develop láyé tá à ń lo nǹkan wọn tí wọ́n ń ṣe yìí àfikún ọjọ́ pé dèjì wọn wọ́n fún lọ́la níṣẹ́ ghost ní àkúdáyà naam allahu akbar naam iná ẹ̀ ló fi jẹ́ kíta máa ń ṣe science and technology ní tí wọ́n wí fún yín kọ́lẹ̀ ń gbọ́ yìí bóyá káwọn àti irú rẹ fẹ́ dàpọ̀ àmọ́ wọ́n yàrá pé òyìnbó tẹ́ ń sọ gbogbogbò wọn náà máa wí ní òkúkú máa ń tẹ́ ń sọ tòun lọ bá fẹ́ pápọ̀ lọ́ba di wàhálà darí ṣé kò jókòó mẹ́ àbígbà tí ìmáàmù máa ń ṣe dùn áà rárá rárá rárá à ń bọ̀ wá gbogbo orí ẹlẹ́yìn mọ́ kan tó o lè ṣàdúà lásìkò tí ìmáàmù jókòó láàrin kútúbà méjèèjì à ń bọ̀ orí ẹ̀ àmọ́kọ́ ọmọ ní ìṣòro kankan lórí sọláàtì tó o bá mu mọ́dì tọ́pẹ́ mímu tó o mu mọ́dì ni òjò jáde sọláàtì rẹ bàjẹ́. ọ wá ṣe sùúrù nígbà tí wọ́n sọ pé tó o bá mu tó ṣe pé ni òjò jáde ọ túmọ̀ sí pọ́rọ̀ mi tó so àmọ́ tó bá yẹ pé ọ fẹ́ jáde ó mu ó fún ní freedom tó bá fẹ́ padà jáde kò sí tó ṣe kọ́ ẹni ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kó ìmáàmù yẹn ò ṣe kí ni ṣe sòórò ṣe sòórò ọmọ pé àwọn àpọ̀ ń fún sọ̀rọ̀ wọ́n fúnra rẹ lọ sọ pé ìmáàmù yẹn ò mẹ́nìtì nípa Islam ó ní sọ ajẹ́ ìmáàmù náà ẹ̀sùn ẹ̀sùn burúkú ló fi káyàn o because tàbá sọ pé wọ́n fi hàn sí imam wọn masjid jami'a bí wọ́n ti ń ké jùmọ̀à ẹ̀mí ẹ̀ sọ pé kò mọ kankan pa islam wàláì sọ allegation ńlá ni bí àwọn afẹ́ fi rẹ́sùn lábẹ́ kànyàn èyí ó lẹ́rìí ńlá nítorí pé ọ̀kan sọ ni pé tẹ́nìkan bá ti máa sọ̀rọ̀ ṣáájú kí màmú tó ṣe kíni ó ti ó ti tó torí pé nísìnyí ẹ̀sùn ó dùn mú wa ṣùgbọ́n tí wọ́n á ní kí wọ́n mẹ́rin rẹ̀ wá ẹ sì máa rántí gbogbo ní àwọn àǹsọ asopá àǹsọ pamọ́ ni ọlọ́run tún bí wa léèrè jọ gbẹ̀ndà kìyàm ọ̀sẹ̀ mi tí sọ pé kò mọ̀ nǹkan nípa ẹ̀sìn Islam kí lèmi mọ̀ nípa ẹ̀sìn Islam àbí òye tèmi fi mọ̀ yín kíkọ̀ mọ́ so ẹ̀sùn yẹn léwu ò léwu because n tí mo fẹ́ fà ń kú tá a bá fẹ́ tó àwùjọ sí àní máa fẹ̀ nǹkan lójú ju bó ṣe máa lọ àbí òye wa ni ọmọ tó fà á tó fi jẹ́ kẹ́nìkan ni ọ̀ wá sọ̀rọ̀ náà àbí àtúrò pé wò ó tí interview ní ti nǹkan ọmọ ti ń ṣẹlẹ̀ torí ẹ fi béèrè yẹn lẹ béèrè omi àríkùsọ ẹ wọ́n ti béèrè lẹ́ẹ̀kan wọ́n ti béèrè lẹ́ẹ̀kan àríkùsọ. ọ ọmọ tẹ́tí gbọ́ ẹnìkan ti béèrè wọn ní kókó rẹ ò tí wọ́n náà ti máa wọ́n jẹ́ pé ní àtìlá bàbá ẹ̀ kí lójúṣe rẹ̀ rẹ̀. ẹ lọ bo yìnyín ẹ lọ bo bàbá yẹn mọ́lẹ̀ ni tó bá pípọ̀ sẹ́nìkan náà àti ọjọ́ ń sẹ̀sìn sí bí wọ́n máa ṣe é ṣe òkú wọn wo ní dá sí rárá fún ọlọ́run lánàá bí dán o àwọn apúrúntù náà dán o gbàdá bá ti lọ́ọ́ máa a àmọ́ gbà ti kún kèfèrí yẹn tó ti parí náà àríkùsọ torí ẹ ìbéèrè tó béèrè yẹn pàtàkì ẹlòmíì irú rẹ̀ ń bẹ lára rẹ̀ báyà lára bàbá báyà lára ńlá ni lórí wa báwa ṣe mànà tọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí ká má wọ́n in one way or the other ká máa pè wọ́n sẹ́sìn Islam pẹ̀lú tó sẹ́rí pípè sẹ́yìn ń pè wọ́n o ẹ̀yin ń bọ́kùn wàhálà kù lọ́rùn yìí torí nu dáadáa ṣíṣe tọ́lọ̀ ní ká wa èyí tó ga jù gbogbo dáadáa ní ká pè wọ́n sí Islam tí wọ́n bá ṣe mùsùlùmí torí kọ́ má jẹ́ pé àwọn náà tún máa sọ pé náà pa wọn sẹ́wọ̀n kẹ́lẹ́ mi bẹ̀rù òbí rẹ̀ bàjẹ́ yìí sì máa tinú wájú wọn bàjẹ́ kọ́dà ẹ̀ ní bàbá àtìyá ṣùgbọ́n lóògùn burúkú ni wọ́n jẹ́ pé oògùn lóríṣiríṣi lọ́mọ ń ká mọ́ wọn lọ ìtàn dè má lè ìtàn ṣe kínní ìtàn fóònù náà máa lò tọkọ̀ tí ò ní lè sọ fún wọn títí tí wọn ò fi kú ń ṣẹlẹ̀ tó pọ̀ jù ló sì jẹ́ pé ṣírùkù lélẹ́yìn lópin ìgbà tí wọ́n bá nígbàgbọ́ pé nǹkan yẹn ni wọ́n dáàbò bá wọn faqad ashraku billahi shirkan akbar tọ́lọ́ yìí ṣàforíjì rẹ̀ fún yàn tí wọ́n máa bẹ́ẹ̀ nu náà láéláé tọ́mọ wa ní ẹ kìí sùn náà dáàbò bò àwọn sábàbí lásán ni ashraku billahi shirkan asghar eléyìí tó ṣe pé ẹni tó bá ṣe náà ní bọ́ lọ́wọ́ àwọn náà ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa súnà wọ́n sọ pé tó bá wọ́ lọ́ngbọ̀ ọba yá ó lè padà yọ àmọ́ lẹ́yìn ọdún mélòó ọ̀pọ̀lọpọ̀ ní tinú tí ò ní lè sọ fòbí rẹ̀ yọmọ ni ẹ ó ti yẹ kó yá wọn náà ah, ìmọ̀ ti tàn ká kọjá ká máa tún ṣẹ̀ṣẹ̀ ṣàlẹ̀ à ah, kò tí ì dọ́dọ̀ tiwọn o ọ sọ fún wa

tó fi mú wọn níbi tọ́lọ̀ wọn bó ti ràn ọ́ lọ tó wọn fi fi nǹkan yẹn sílẹ̀ àmọ́ tó bá dákẹ́ wọ́n ti pé bàbá mi ọmọ ẹ̀dọ́gbọ́n sí rọ́ wọ́n fi fọ́tò kọ́ba rẹ̀ ẹnìkan ti ẹ̀ka pótí fún bíi mítà so gbogbo eléyìí pẹ̀lú àlàyé àti ìfikùnlukùn pẹ̀lú wọn déédéé wàláhì ní tó filẹ̀ ò filẹ̀ ó rí zin tó ń sọ wọ́n kàn ní má tètè gbà fún ọkọ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ rẹ lọ́lọ́gbà lọ́fẹ́ sera rẹ sẹ́mu kọ́ rẹ̀ ọ fún wa lọ́fẹ́ sera rẹ àwọn máa sin so bọ́lọ̀mbá ní kọ́ gbà bí ó sì kó nǹkan bí ó sì kó dànù wọ́n wá sí sábàbí tí bàbá rẹ̀ fi máa nànú ó lóore fún ọtí gbogbo ilé ayé ìlọ bẹ́ẹ̀ náà ni màmá rẹ̀ ta ni fẹ́ kí bàbá wọn wọná rí ta ni fẹ́ kí màmú wọn wọná because gbogbo ọ̀ràn gbogbo wàhálà gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dá tí ọba ti ṣiṣẹ́ bọ́ sọ́lọ́ ọba nù ẹ̀ ó ṣe pẹ́rẹ́ o torí ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ wọn adùn kọ́nà wọn akọ àmọ́ ṣe ọ̀nà tí kálukú fi approach àwọn òbí ẹ̀ sásá ní yorùbá tí tí ò sínú à ń de nǹkan káwọn àwọn yorùbá wọn àbírò àwọn generation kéékèèké tó ń gbẹ́sìn ọlọ́run àwọn generation kéékèèké tó wà tó ń ya páàgùn títí wọ́n tún pé wọ́n tún sọ pé táwọn bàbá ń ṣe ọmọ ni níbi táyé ń lé lọ yìí so àwọn eléyìí àwọn ni wọ́n mọ̀ ẹ̀yẹn sá ti gbìyànjú kálukọ́ gba bàbá rẹ̀ kọ́ gba ìyá rẹ̀ níwọ̀n bá ẹni tó lọ́wọ́ bá bá ràn lọ́wọ́ tó bá rí i ṣe á kò dúpẹ́ fọlọ̀ so lè jẹ́ bó ṣe jẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfirullah.